Hallelujah. Praise the Lord. Amen. Mo gbé Ọlọ́run ga lórí ayé gbogbo èèyàn tó ń gbọ́ mi ní gbogbo ìgbàkígbà tẹ ní àǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Mo gbé Ọlọ́run ga nínú ayé nìkọ̀ọ̀kan wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọba tó pa ẹ̀mí àtìyín mọ́ títí di wákàtí yìí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ọlọ́run tó dẹ̀mí àti yín sí tí ò jẹ́ kíbi ó ṣẹlẹ̀ sí wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo dá ògo padà fún ọlọ́run mo dá ògo padà fún mo gbàdúrà fún ọ bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ohun tó sọnù nínú ayé rẹ lónìí olúwa ṣàwárí ẹ nínú ìwé Ezekiel thirty seven olúwa bá èzíkẹ́yì sọ̀rọ̀ nípa egungun níbẹ̀ kálíà bọ̀nsíntálíà olúwa sọ fún èzíkẹ́lì pé kó pa àṣẹ sínú egungun èzíkẹ́lì dẹ̀ pa àṣẹ sínú egungun tó ti kú tó ti gbẹ́ tí ò di àlàyé mọ́ a dẹ̀ pa àṣẹ sínú ẹ̀ ó dẹ̀ di àlàyé èmi náà pa àṣẹ sínú ayé rẹ ní wákàtí àti ìṣẹ́jú yìí lọ́wọ́lọ́wọ́ gbogbo ohun tó ti kú nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ ó yá kó di àlàyé mo pa àṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú ọlọ́run torí wòlíì Èzíkíẹ́lì náà jẹ́ wòlíì ọlọ́run ìránṣẹ́ náà ni ìránṣẹ́ tó jẹ́ lèmi náà jẹ́ mo gbàládùá fún ọ ìwọ arákùnrin yìí kálíà mọ̀síntà líkàpá olúwa ní gbàdúrà yìí fún ọ wípé gbogbo ohun tó ti kú nínú ayé rẹ lónìí ó yá kó di àlàyé mo fẹ́ kó ṣíẹ̀ prógrámù yìí olúwa rán mi sí yín ní sáà tí a wákàtí láti explain àwọn nǹkan kan fún wa láti lè jẹ́ ká mọ bí ó ṣe ń gbàdúrà láti lè mọ ìtumọ̀ àdúrà gbọ́ ìwọ tó ń gbọ́ mi ìwọ ṣìṣá yìí gbogbo ohun tó ti kú nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ ó yá kó di àlàyé ohun tó ti kú nínú ìgbésí ayé yẹn ohun tó ti kú nínú ìrìn àjò yẹn mo gbà ládùúrà lọ́wọ́lọ́wọ́ ó yá kó di àyè ilé ọmọ rẹ tó ti kú tó ti sọ wípé kò lè bímọ ìdílé yẹn ta ti sọ wípé kò ní níláárí àà gẹ́gẹ́ bí a ṣe fi àṣẹ sí wòlíì Èzíkẹ́ ìlẹ́nu lọ́jọ́ kínní àná ó dẹ̀ pa àṣẹ sínú egungun tó dẹ̀ dalàyè gbogbo ohun tó ti kú nínú ayé yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá kó di àyè ìránṣẹ́ ọlọ́run ni wòlíì Èsíkáì náà jẹ́ a fi àṣẹ sí lẹ́nu abẹ́ẹ̀ náà ni àṣẹ yẹn náà a fi sí èmi náà lẹ́nu ní wákàtí yìí láti lè fi súre fún yín láti lè gbàdúrà láti lè sọ gbólóhùn yìí sínú ayé yín gbólóhùn yìí ló yóò máa sọ gbogbo ohun tó ti kú di àlàyé nínú ayé rẹ gbọ́ gbogbo ohun tó ti kú nínú ìrìn àjò rẹ lónìí kó di àyè gbogbo ohun tó ti kú nínú ìgbéyàwó yẹn lọ́wọ́lọ́wọ́ ó kó di àyè. ìrìn àjò ayé rẹ nínú ọjọ́ òní nínú oṣù yìí lórúkọ Jésù ó yá kó ní ìtumọ̀ ìgbéyàwó tó ti kú ta ti sọ wípé ó ti túká wípé kò lè gbérí mọ́ láyé ta ló sọ bẹ́ẹ̀ èmi pa á láṣẹ gbogbo ohun tó ti kú nínú ìgbéyàwó yẹn lónìí kó di àyè ó bá nígbàgbọ́ mo fẹ́ kó ṣí ẹ̀ dáadáa olúwa ní kí n sọ ìtumọ̀ àdúrà fún wa ní sáà ti wákàtí yìí a ní virgin ní alẹ́ yìí bẹ́ẹ̀ ni virgin wà ní alẹ́ yìí a ní virgin lálẹ́ yìí tó dẹ̀ máa ní agbára gan àdúrà ló ń gba agbára kọ́ kàlẹ́ santaria bẹ́ẹ̀ ni ṣé ọmọ dìwọ́n tó bá fi gbàdúrà sí bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí ògo lò sí bẹ́ẹ̀ náà ló ṣe máa bú jáde sí. Si olúwa sọ fún mi wípé àdúrà dàbí iná hmm. ó ní ohun tí a wá ń dáná sí ó wá dàbí ògo tí a ń torí ẹ̀ gbàdúrà yìí ògo wá dàbí ohun tí a gbé kaná hmm. ògo rẹ̀ dàbí ohun tí a gbé kaná tí a wá ń kóná sí dìwọ̀n tó bá ṣe kóná sí tó dìwọ̀n tí iná yẹn bá tètè jó bẹ́ẹ̀ náà ni tí ó gbé kaná tètè máa jiná sí hallelujah ṣé ẹ̀ ń gbọ́ mi dìwọ̀n ohun tí ó gbé kaná bó ṣe dáná sí tó bẹ́ẹ̀ náà ló tètè máa jiná láyé ìgbà kan igi la fi máa ń dáná hmm, igi la fi máa ń dáná láyé ìgbà kan nínú àwọn abúlé nígbà tó yá sítòpù dé wọ́n wá rí i pé sítòpù bẹ́ta ju igi lọ wọ́n wá ṣe díẹ̀díẹ̀ wọ́n wá yà kúrò ní ìdí igi wọ́n wá ń dáná stóòpù ṣùgbọ́n nígbà náà tí stóòpù ò yára tó igi tàbá gbé nǹkan kaná wípé a fẹ́ ṣe nǹkan tàbá kó igi bóná tí igi bá gbẹ dáadáa tàbá kó igi síbẹ̀ tàbá dáná sí i lọ́wọ́ kan báyìí ó dẹ̀ máa jiná ni bẹ́ẹ̀ náà ni àdúrà. Hmm dìwọ́n tó bá ṣe gbàdúrà sí bẹ́ẹ̀ náà ni ògo yẹn tètè máa bú jáde sí dìwọ́n tó bá ṣe faraya sí bẹ́ẹ̀ náà ni ohun tí ó gbé kaná bẹ́ẹ̀ náà ló tètè máa jiná mo fẹ́ kó kún fún agbára àdúrà gbogbo ohun tó ti kú iná àdúrà tó ti kú nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá kó di àyè iná àdúrà tó ti kú nínú ayé rẹ èlòmíì ìṣẹ̀dá rẹ ò gba ọṣẹ kó máa wẹ ọṣẹ àfi àwẹ̀ àti àdúrà bí irú èmi báyìí sìn àwẹ̀ àti àdúrà ni ọ̀nà tèmi torí dìwọ́n tó bá ṣe gbàdúrà ìwọ́n tí mo bá ṣe gbàdúrà sí bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ń rí wípé ọ̀nà á sí ni olúwa fi sọ fún mi pé dáná sí ohun tí o gbé kaná kó lè tètè jẹná tó mọ̀ wípé tá a bá wá mú igi tí ò dá sínú iná ó máa ń rú èéfín ni oúnjẹ yẹn ò ní tètè jiná gbọ́ iná àdúrà tó ti kú nínú ayé rẹ tí ìrẹ̀wẹ̀sì bá ọ mo gbà ládùúrà iná àdúrà yẹn ó yá kó máa jò kó máa jò kó máa jò kó máa jò kó máa jò ó yá kó máa jò ó yá kó máa jò ohun tó ti kú nínú ìgbésí ayé rẹ lónìí kó di àyè àìmọye ohun tó ti kú nínú ìrìn àjò ẹlòmíràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó nébùn ó lè gbàdúrà elia kapareba santalia ó lè sọ àsọtẹ́lẹ̀ ó lè ríran iná àdúrà ló máa ń jẹ́ kí agbára ọlọ́run máa máa wà síbẹ̀ bí iná yẹn bá ti kú báyìí èèyàn ti kú nìyẹn nígbà tó gbé nǹkan kaná tí ò kóná sí ṣé kìíní yẹn máa jiná bí ó máa máa kóná sí kó lè tètè jiná dìwọ́n tó bá ṣe kóná sí bẹ́ẹ̀ náà ló tètè máa jiná ẹgbọ́n mo sọ gbólóhùn yìí sínú ayé yín gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run olódùmarè gbogbo ohun tó ti kú nínú ìrìn àjò yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá kó di àyè kó di àyè kó di àyè kó di àyè àgọ́ ara rẹ tó ti kú ohun tí a ti pa nínú àgọ́ ara rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá iná agbára ọlọ́run ẹ̀mí mímọ́ ó yá ó gbé dìde béèrè fún iná èlì kàpá díwọ́n tó bá ṣe gbàdúrà sí. Si bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ògolo sí ẹ máa rí àwọn tó máa ń ṣògùn ẹ mọ̀ rí pé àwọn náà máa máa sá káàkiri dìwọ́n tó bá ṣe sá sí bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí ògolo dìwọ́n tí wọn náà bá ṣe gbàdúrà sí ìyẹn gangan ló dẹ̀ máa ń last tó bá gbàdúrà ohun tí àdúrà bá fún ọ ó máa ń last ju ohun tí o bá sáré lọ wá lọ ohun tí o bá sáré lọ wá á jẹ́ ṣùgbọ́n kò ní pẹ́ òun dẹ̀ máa tán ó máa jẹ́ tán ṣùgbọ́n ohun tí àdúrà bá fún ọ ó máa ń pẹ́ lọ́wọ́ ẹni kò sí repercussion sá máa tẹ̀síwájú láti máa gbàdúrà ṣùgbọ́n lónìí sátani ti rí bẹ́ẹ̀ ó ti kó ìrẹ̀wẹ̀sì kí ni ó pè ní ìrẹ̀wẹ̀sì bí ìrònú bá wọnú ayé aládùúrà iná inú rẹ̀ á dẹ̀ kú Hmm. bí ìwò bí ìrònú bá wọnú ayé ìránṣẹ́ ọlọ́run tàbí wòlíì iná inú rẹ̀ á dẹ̀ kú torí ó máa máa ronú ìrònú dẹ̀ ní sátánì lónìí ìrònú máa ń pa ó ó ó máa ń pa iná inú ayé ènìyàn gbọ́ gbogbo ohun tí ìrònú ti pa nínú ayé rẹ lónìí ó yá kó di àyè iná àdúrà tó ti kú nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá kó di àyè agbára májẹ̀mú ìgbédìde lónìí kó wọnú ayé rẹ lọ́wọ́ báyìí ó yá gbàgbára iná gbàgbára àdúrà ẹ̀mí rẹ̀wẹ̀sì yẹn kó jáde ẹ̀mí rẹ̀wẹ̀sì yẹn kó jáde má ṣe gba ìrònú láàyè nínú ìrìn àjò ayé rẹ lóòótọ́ o máa rò ó ṣùgbọ́n yorùbá sọ wípé kò tóró èèyàn kì í rò ó kó dà nǹkan fẹ́yàn ó máa ń gbèyàn ṣubú ni <laughs> tó bá rò ó èèyàn kì í gà ó máa ń gbèyàn ṣubú ni ṣùgbọ́n dandan ni kéèyàn ń ronú sí ohun tó fẹ́ ṣe sí ìgbésí ayé ẹ̀ fún ìtẹ̀síwájú ẹ̀ ìrònú wá pé sí ọ̀nà tó pọ̀ kí ló ń rò ó ìrònú ìgbéga ó wà wàá rò ó wàá ní òkè jẹ́ ìgbéga ọ̀nà báyìí bẹ́ẹ̀ mo ṣe fẹ́ ṣe é ṣùgbọ́n nígbà téèyàn bá rò ó tó gbé sọ́kàn tí ò sí ọ̀nà àbáyọ ó máa ń pa iná inú ènìyàn dandan lèèyàn máa ronú ṣùgbọ́n ìrònú pé oríṣiríṣi gbogbo ohun tó dàbí ìrònú poison ni ìrònú jẹ́ nínú ayé aládùúrà hmm, hallelujah. mo mọ̀ wípé ẹ máa máa ṣíà program yìí dáadáa kì í pẹ́ kì í dẹ́ pọ̀ prọfẹ̀tì olórí dorí ẹ̀mú ló ń sọ̀rọ̀ kì í pẹ́ rárá poison òun ni ìrònú jẹ́ nínú ayé ènìyàn bí èèyàn bá dẹ̀ gbé nǹkan kaná tó ń ṣe oúnjẹ tí omi bá bọ́ọ̀lù iná yẹn iná yẹn á kú oúnjẹ yẹn á dẹ̀ dúró lójú kan gbogbo ohun tó ti paná àdúrà nínú ayé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí májẹ̀mú yẹn kó parẹ́ iná àdúrà yẹn kó máa jò síbẹ̀ ó yá gbàgbára o ya gba ìmísí tuntun gbogbo ọ̀nà tí o bá ń gbà tẹ̀síwájú lórí rẹ̀ má jẹ́ kí iná àdúrà rẹ má jẹ́ ó kú má jẹ́ ó kú bẹ́ẹ̀ ni má jẹ́ ó kú ó ti fún yín ọ̀rọ̀ náà pọ̀ mo fẹ́ ká ronú sí kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ká múra sí i dáadáa ó bá lè darapọ̀ mọ́ wa ní alẹ́ yìí ní fíjì tá fẹ́ ṣe ó màmá dà àdúrà ló ń gba agbára kọ́ hmm, àdúrà ló ń gba agbára kọ́ o tó bá ń bọ̀ mú ìgbàgbọ́ rẹ dání máa wá wá èrò wá èrò kọ́ lọ́lọ́run fi ń ṣiṣẹ́ no èrò kọ́ èrò kọ́ má jẹ́ kí ohun tí ò nẹ́nu má jẹ́ ó pa ohun tó nẹ́nu jẹ́ má jẹ́ ó ba ohun tó ní ẹnu tó ní ẹsẹ̀ jẹ́ nínú ayé rẹ bẹ́ẹ̀ ni ohun tí ò nẹ́nu má jẹ́ ó poison ayé rẹ má wá èrò wá sọ́dọ̀ mi ṣùgbọ́n wá Jésù wá kó gbé problem ẹ̀ wá bá a yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni ọba tó bá wá èrò wọ́yá o máa rérò tó pọ̀ irọ́ ni o <laughs> ò lè rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o máa rí ọlọ́run ó dẹ̀ máa rí àwọn ènìyàn gidi àwọn ènìyàn ẹ bá àwọn èèyàn wà á rá àwọn èèyàn wà á dẹ̀ rí jésù wà á dẹ̀ rí ọlọ́run ṣùgbọ́n èrò kí bíbá ikú kó fàya má wà má gbé yẹn lọ ohun tó dẹ̀ ń kó bá ọ̀pọ̀lọpọ̀ lónìí nìyẹn èrò ṣọ́ọ̀ṣì tí èrò pọ̀ sí. Si, òun lẹ̀ sá lọ bẹ̀ chọ́ọ̀chì tó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ò mọ̀ ṣe à ẹ kí n sára kẹ má ba sọ ògo nù tẹ bá ní pírọ́blẹ́mù níbi tó pọ̀ náà ibi tí ó èrò pọ̀ sí náà lẹ́kọ́ máa ń kó pírọ́blẹ́mù wá bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì hmm. ńlá tí wọ́n ń lọ ọjọ́ òlo ti rí pásọ̀ yẹn gbẹ̀yìn ṣebí ṣọ́ọ̀ṣì tí ò tí ì dìde lẹ́yìn náà fi máa ń dìde ọjọ́ òlo ti rí i Hmm? hallelujah ibi tí èrò pọ̀ sí tí wọ́n ń lọ yẹn nígbà tí pírọ́blẹ́mù bá dé ṣèbí ibi tí èrò pọ̀ sí náà lẹ́ máa ń kó wa bá ẹ kíyè sára kẹmọ ibi tí ẹ ń lọ olúwa yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa má ronú ìjọ yẹn má dìde ìwọ di òdítọ́ mú bíbélì sọ wípé bí wọ́n bá mọ̀ bí wọ́n bá mọ̀ ee. Eh, Eh, òtítọ́ yóò ṣe kíni yóò sọ ọ́ di òmìnira bí wọ́n bá mọ òtítọ́ ó ní òtítọ́ yẹn yóò ṣe kíni yóò sọ ẹ́ di òmìnira ìwọ di òtítọ́ ọbẹ̀ yẹn mú hmm, olúwa yóò ṣe ìyanu gbogbo ohun tí ó kù díẹ̀ káàtó ó máa dìde ó dẹ̀ máa tó ó dẹ̀ tún máa ṣẹ́kù ó ti dáa fún yín darapọ̀ mọ́ wa lálẹ́ yìí ní Adesina Street Ìdímù nọ́mbà thirty three Adesina Street bẹ́ẹ̀ ni àdúrà ló ń gba agbára kọ́ àdúrà ló ń gba agbára kọ́ God bless you ó lè pe nọ́mbà mi ó wà mẹ́yẹn olúwa yóò wà pẹ̀lú wa yóò dúró tiẹ̀ wàá rí ògolo dáná sí ohun tí o gbé kaná kó má ba kó má ba kó má ba ṣe kíni o kó má ba béèyàn bá gbé ráìsì kaná tàbí ẹ̀wà kaná tí ò bá dó e, bíná abẹ́rẹ́ ò bá jò dáadáa báwo ló ṣe máa ń rí <laughs> báwo ló ṣe máa ń rí kò ní jiná kò ní jiná. kóná sí kó lè tètè jiná bẹ́ẹ̀ ni má jẹ́ kí iná inú rẹ jẹ́ kú ìrònú ó máa ba ọkàn jẹ ni ó máa ń ìrẹ̀wẹ̀sì ni ó ti da fún God bless you ọ̀rọ̀ ayé yìí ti dayọ̀.